سورة البروج بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود mo fi sánmọ́ òní búrùjì búra àti ọjọ́ tí a ṣe àdéhùn náà búra àti olùjẹ́rìí àti ohun tí ń jẹ́rìí lé lórí. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود wọ́n ṣẹ́bi lé àwọn olùgbẹ́kòtò tí iná wà nínú àwọn kòtò náà tí ò sí ohun tí ó mú un jò nígbà tí wọ́n jókòó sí etí rẹ̀. وهم على ما يفعلون بالمؤمنين شهود àti pé wọ́n jẹ́rìí sí ohun tí wọ́n ṣe fún àwọn onígbàgbọ́ òdodo. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. kò sí ohun tí wọ́n ń torí rẹ̀ jẹ wọ́n ń yà fún un ju pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ ọba alágbára ẹni tí ọpẹ́ tọ́ sí. الذي له ملك السماوات والأرض. والله على كل شيء شهيد. ẹni tí ó ní ìjọba sánmà àti ilẹ̀ àti pé ọlọ́run ni ẹlẹ́rìí lórí gbogbo nǹkan. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم جهنم ولهم عذاب الحريق داجو àwọn ẹni tí wọ́n ní àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin lára tí wọn kò sì ronú pìwàdà ìyà iná jàǹnàmọ̀ ń bẹ fún wọn ìyà iná jónijóni sì ń bẹ fún wọn. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير dájúdájú àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣiṣẹ́ rí àwọn ọgbà ìdẹ̀ra wà fún wọn tí àwọn odò sì ń sàn ní ìsàlẹ̀ wọn ìyẹn ni ìrìnjẹ tí ó tóbi. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد dájúdájú ìjẹníyà àti olúwa rẹ le púpọ̀ dájúdájú òun ló pilẹ̀ ẹ̀dá òun ni ó máa tún dá òun náà ni aláforíjìn onífẹ̀ẹ́ òun ló ní ìtẹ́ ọlá tí ọlá àti àpọ́nlé tí ó dé ògóńgó wà fún un. فعال لما يريد أشيون تيووني هل أتاك حديث الجنود فرعون وثمود ǹjẹ́ ìró àwọn ọmọ ogun ní ti wá bá ọ bí ti àti sàmúdà. بل الذين كفروا في تكذيب والله من وراء bẹ́ẹ̀ kọ́ àwọn aláìgbàgbọ́ wà nínú pípe òdodo nírọ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti ká wọn mọ́ ní gbogbo àyè. bal huwa qur'anun majidun fi lawhin mahfuz. bí ó ti rí ni pé alukur'ani náà alábùkún ọlá àti àpọ́nlé tó dé ògóńgó ni nínú wàhálà tí a ń sọ.